ìgbàgbọ́ wọn nípa tọ́nà bá fi ròyìn ara rẹ̀ ó là ó pa kó fún kó lè gbà ìyá ní ìgbàgbọ́ lọ́dí àwòdìmọ̀nà wọ́n èyí ti jáde padà gbólóhùn wọ́n èyí ti jáde padà ìtumọ̀ ìròyìn ọlọ́run. وغير معنى يسميه القائلون به تعويلا ìtumọ̀ àwọn tí wọ́n máa ń sọ wọ́n máa ń pè é ní tàwíì olùsàmúnà fún sọ̀bìálì tàwíì kódà wọ́n á máa pera wọn ní àwọn àwọn làwọn máa ń sọ̀túmọ̀ wọ́n máa ń sọ ìgbà tí wọ́n bá yí ìtumọ̀ padà wọ́n láwọn túmọ̀ rẹ̀ ni wọ́n láwọn ń sìnkàn sí owó rẹ̀ ni wọn ò ní ìpè ní ìyípadà ìdójú ọ̀rọ̀ wọn ni wọ́n sì máa pera wọn ní alu àwọn làwọn gbàgbọ́ yí ìtumọ̀ ẹwà ọlọ́run àtàwọn orúkọ rẹ̀. لأجل أن يصبغوا هذا الكلام صبغة القبول nítorí ká lè bá a dá sọ àtẹ́wọ́gbàbú ẹgbẹ́ aláburú ní pé gàdé ti láburú àbí kódà ó ń sì lẹ́gàn ní pé ẹ̀rọ kó ń sì lẹ́nu àyè ni òǹkan yìí òǹkan ń bá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó sì bá fẹ́ sọ nípa ìsìnlẹ̀ tó ṣe àbí yóò lóbìnrin pé òun ti gà àwọn kan dọ̀rọ̀ òun dé tiẹ̀ ni kò ní sọ pé oníṣìí náà òun ni fífọ́ pípọ̀ òun ni kò ní sọ. torí ẹ̀ àwọn náà ìtukùtù tí wọ́n máa ń tú ọ̀rọ̀ ọlọ́run bá ìròyìn ọlọ́run bá sí àtàwọn orúkọ rẹ̀ wọ́n máa ń pè ní alutawid àwọn làwọn máa làwọn lè túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run bí ká túmọ̀ nǹkan ṣàì pé kì í ṣe <coughs> ìròyìn aburú àbí. لأن التأويل لا تنفر منه النفوس ولا takrahu tó dábàá sọ pé tàwíl ní nǹkan téèyàn túmọ̀ nǹkan kan èèyàn fọ́ sí wẹ́wẹ́ wọ́n ní ẹ̀mí ò ní takò láàkì mádàbú ilé yìí fi làkè kọ̀tà rè ṣùgbọ́n nǹkan tá à ń ṣe gangan ni pé wọ́n ń gbàtú wọ́n yí túmọ̀ padà lẹ́yìn lẹ́sẹ̀ alẹ́ yìí dèlí ló ń sahih torí pé nǹkan ìtukùtù yẹn kò sí ẹ̀rí tó lẹ́sẹ̀ nílẹ̀ fún ilà anáhùn láyé sàtì ọ̀hún àyàkúlù ilé sọ pé tàrífù làwọn wọ́n lọ kọ́ lu ada tàrífù ń kánábà rí fún ní ẹ̀ pé òun ní jẹ́ káwọn ó jẹ́ káwọn àwọn èèyàn nígbà ọ̀rọ̀ wọn àbí àwọn onítùpẹ́tọ̀ ni àwa la máa ń tú ìròyìn ọlọ́run bá ní ìtùkùtù ẹ̀dá kò táwọn ní gbọ́rọ̀ wọn so wọ́n ya pè ní àwọn làwọn máa ń ṣèfọ̀ sí wẹ́wẹ́ làwọn máa ń fún ní tùmọ̀ dáa. wọ́n lè hádà abara mu'allifu rahimahullahu bi ta'rif duna ilé ìtọ́ pé المؤلف الإمام ابن تيمية نافي في أراني تعويل نافي تحريف وكوني تعويل مع أن كثيرا ممن يتكلمون في هذا الباب يعبرون في تعويل láwọn tá à ń sọ yìí sẹ́mọ́n tuntun kùtù ń pa àwọn òròyìn ọlọ́run táwọn bá fẹ́ ròyìn ara wọn wọ́n ń pè tàwíìlì àwọn ṣe yàkùlù náà mìǹgẹ́rì tàwíìlì àwọn náà máa sọ pé ọ̀rọ̀ orúkọ ọlọ́run ọba آه، أما تاكو تعويل <clears throat> تعويل تيوي لكن ما عبر به المؤلف أولها لوجوه أربعة نسوكو تحريف تي مؤلف كوي وني أولو دابلو تريد ما راكو أنه لفظ الذي جاء به القرآن تريد بقول في القرآن إخواني ولا يحرفون الكلمة أما وعد الله يا أبي جاء ونوما بي ọ̀rọ̀ ó tomorrow gbé ìtumọ̀ ọ̀rọ̀ kù láàyè rẹ̀. pàtàkìrù lẹ́yìn abára bíi quran ọlọ́mì lérí tó ká ló gbọ́dọ̀ tí quran lò ó lẹ́tọ̀ọ́ jùmí lọ ìyánáwó àdálò alàlùmọ́ọ̀nà tó ló tọ́ka sí ìtumọ̀ yẹn. àwájú sáni ìdíkejì tó fi jẹ́ pé ká lo lágbo tahrif ó wà áwọlá sí ni pé ànáwó àdálò alàlùmọ́ọ̀nà ó ń ga ló tọ́ka sí وأقرب إلى العدل عند السمادي رجله فالمؤول بغير دليل ليس من العدل torí ẹ ẹ ti ló ń túmọ̀ ọ̀rọ̀ kan láì lẹ́rìí ìtumọ̀ tó yẹ wọn ní kò sínú déédéé ansan níyàwó mu'awwilan àgbọ́dọ̀ kò déédéé ká pè ní mu'awwil kò túmọ̀ ọ̀rọ̀ بالعدل أن نصفه بما يستحق ديري نقول عفو نيم كذبا جيك هو أن يكون محرم عن قامي ونبس كتو كل بيت مقول لا يدني الوجه الثالث وجب عليك أن يعني تفتكي تحويل تحريفنا بأيكا فولو أن التأويل بغير دليل باطل كان لون سيتما لا يدري كان يعني سمو لا يدري يسوكو سواني يجب البعد عنه والتنفير منه أقول جلسات بدو داون يسقون به واستعمال تعريف فيه أبلغ وقال له تحريف فروسسي والنبع مجلو تنفيرا من من التأويل لا تلي لا تلاوي يسقون به تكتو لأن التعريف لا يقبله أحد torí ẹnìkan kan ò ní gbà pé ọ̀rọ̀ tó ń sọ kán kán wá fún un nítumọ̀ mi àbí láàkẹ́ àtàwílù lẹ́yìn ṣùgbọ́n gbé ọ̀rọ̀ tí mo sọ náà ló ṣàlàyé tàbí kò sí jáàmì léèyàn ó kàn fọ̀rọ̀ mi sí wẹ́wẹ́ ni ó ní torí àtàwílù lẹ́yìn kéèyàn ti tàwílù ó sì tún dẹ̀ takbaluhu nafs ẹ̀mí a máa gbà watastafsilu amana òǹgó sì fẹ́ àlàyé ìfọ̀síwẹ́wẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ amma tarif ṣùgbọ́n ká da ìtumọ̀ ọ̀rọ̀ ká yí ìtumọ̀ padà ìmìjáde mọ́nà kúlọ̀ á dá tarifun yá ń fúrò ní sáà nínú pẹ̀lúpọ̀ àkànṣọ́ lásán gan kò sẹ́ni tí ó fẹ́ gbà á. وإذا كان كذلك فإن استعمال التعريف فيما خالف الطريق السلف هل يقوم من استعمال التعويل ولي قوال يقولوا تحريف يعني تطلق يكون عن سلف من البري لا وهي orúkọ àtàwọn òyìn ọlọ́wọ́n bá wọn ni ó dáa ju káwá lu tàwíìlì fún un pé tàwíìlì lè túbọ̀ tó so kódà àwọn ànábì amadu kawil fún ìfọ́síwẹ̀ ìtumọ̀ alukur'an àbí ẹbí adéṣe ìyá wa aisha ibn abbas wọn ni nígbà táwọn ẹbí ka fasabi sọ̀rọ̀ bí ka wastaghfiru àbí ànábì sọ pé subhanallah wastaghfirullah wọn ni yìí awo wílẹ̀ alukur'an ó ń sọ̀túnmọ̀ alukur'an ìtọ́lọ́run ni kò ṣe àbí. ọ̀rọ̀ náà ṣe so ó ń ìdọ́lọ̀ ní kò sí náà nìyẹn a lè tú sí nǹkan mi ọ̀sábì ṣe bihamdi rabbika wastaghfiru ṣe subhanallah ṣiṣẹ́ kí ni o astaghfirullah so ìṣiṣẹ́ anábì yẹn ó fi tàwílù àyà Qur'an yẹn so yàrá ṣàlẹ́ pé yu'awwil Qur'an wa qala ta'ala الوجه الرابع أن التأويل ليس ما مضموما كله wọ́n ní táwọn pẹ́ńtà wí kìí ṣe kìí ṣe ẹyẹ njẹ́ máa fi bú yẹn gbogbo gbà ó kọ́lá nàbí sọ́lá àti ọ̀pá nàbí sọ pé aláwọ̀ máa fà kí òfì dín. àbí máa ń ṣàdúrà fún bẹ́ẹ̀ àbá pé ọlọ́run bá ń fi ẹ̀sìn yìí wà límù tàwíl kò sì kọ́ ní tàwíl ìtumọ̀ àbí ẹ̀bùsọ̀ ẹ̀nà ẹ̀gbà wa ọ̀họ́dẹ̀ àti mùsùlùmí. وقال الله تعالى وما يعلم تاويله الا الله ọlọ́run لك kò جمع ما máa على القران ìtúpa والراسخون في العلم يقولون àwọn tó sì jìn dùnú màmá ربنا ومن máa ń لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار فامتدح فامتدحهم بانهم يعلمون التاويل يقولون àwọn ọ̀yìn àwọn olùmọ̀ tí wọ́n jí dùnú mọ̀ nípa pé wọ́n mọ àtúpalẹ̀ kí ni alukur'an. wọ́n wà tàwílì lẹ́sà kulluhu madmuman lórí ẹ̀ kí ẹ ṣe gbogbo tàwílì náà làmọ́ ń bú làmọ́ ń bẹ̀rẹ̀ àtẹ́lù ìyáná tàwílì aláwọ̀ màánì muta'addida kó ní tùmọ̀ tọ́pọ̀ yakun ìmáàlà tafsir kó ní túmọ̀ tafsir àbí yakun ìmáàlà àákìlẹ̀ àákìlẹ̀ wal ma'al ó sì ní túmọ̀ àtúbọ̀tán. ويكون بمعنى صرف اللفظ عن ظاهره bákan náà ó lè túmọ̀ pé kéèyàn gbé ìtumọ̀ kúrò ní ìtọ́hàn ìtukùtù bó tahrif òun ò ní túmọ̀ dáadáa jẹ tó idan wọn ni alif يكون بمعنى تفسير كقول كثير من المفسرين عندما يفسر الآية أن يتم التفسير تلقى مع فاطمة في التوايا يقولون تأويل قوله تعالى كذا وكذا wọ́n ní àtúkọ̀ lẹ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá òní báyìí báyìí وقل والتفسير الإمام الجريري الطبري وتاويله كذا وكذا القرطبي بكنا واني ثم يذكرون المعنى اين هو اصبت يعني ويسمي التفسير تاويلا وسمي التفسير تاويلا وسمى التفسير تاويل ابي لاننا عضلنا الكلام أي جعلناه يؤول إلى معناه المراد به لكي أقبئ ورؤية لو سبي ثم تنبأ ذلك ألا كيدي أفاني تأويل بمعنى عاقبة الشيء في تأويل باتما تبطان كوادا وإن ورد في الطلب فتأويله فعله إن كان أمرا فرد عباري ريكوست بيري tabari tọ́lá tabari ase, kini ni ase, àṣẹ wọ́n fẹ́ kí yẹn ṣe ni àbí so ìtumọ̀ àṣẹ níta fẹ́ kí àṣẹ ó forí sọ ákíbà rẹ̀ ó ní kí ni onípa fẹ́ kí yẹn ó ṣe ase? yẹn wàtàrùkù nǹkan náyà wọ̀nyí wárádà fi kábàárì fàtàwí lu ọ̀rùn tó bá yẹ pé àṣẹ tán pààyàn wọ́n ní kí yẹn má ṣe nǹkan ni so àtúbọ̀tán yẹn náà ni pé wọ́n kọ̀ fún yẹn pọ̀ pàǹkàn yàbí kí yẹn má ṣe wọn ni wàyí wàrà dàfin kábàrì tó bá yẹ pé inú ìfúnni ọ̀rọ̀ kábàrì fún yẹn nílò lásán ni pàtàkì ìlú gbogbo kò ìlú àtúbọ̀tán yẹn náà ni pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. مثاله في خبر قوله تعالى اللهم بصر في خبر ان هل ينظرون الا الا تاويله سي وان ريتين كامي جو اتوبوتان ري لو اي àtúbọ̀tán rẹ̀ lọ. yawma ya'ti ta'wiluhu lọ́jọ́ tàtúbọ̀tán ó di yaqulu alladhina nasuhu min qabl àwọn tó ti gbàgbé Al-Qur'ani síwájú qad ja'at rusulu rabbina bil haqq. wọ́n ní a àwọn òjìṣẹ́ olúwa ẹ̀dá wa wọ́n ti mú òdodo wá. fọlmánà ìtumọ̀ ẹni pé ma yantadhiru ha'ula'i illa 'aqibata wa ma'ali ma ukhbiru bihi. àwọn tí wọ́n ń pè ńgbà táwọn àdé ayé tán jẹ́ kèfèrí wọ́n ń wọ́n ń retí kí ni àtúbọ̀tán tán pa wọn sí àwọn tí máa wá gbàgbọ́ nù rẹ̀ kí ni kí ni ìjà àtúbọ̀tán mi. ìtumọ̀ tààwí tó wà láyà nìyẹn. yọmọ ya ذلك المخبر به يقول الذين نسوه من قبل قد جاءت رسول ربنا بالحق àwọn tí wọ́n gbàgbé ọ̀rọ̀ náà bá lánàá nílé ayé tó bá dára kí á mọ̀ àwọn bó àtẹ́sì pé kọjá àtúnṣe ọ̀rọ̀ bíi ìbẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run bá wá ti gbé òdodo dé so bọ́kẹ̀tẹ̀ pé ilé ayé wọn ò gbà wọn ò gbà pé àtúbọ̀ tán àwọn òjíṣẹ́ ń pè wọ́n sí ẹ̀ tí ó jẹ́ nìyẹn. ومنه قوله يوسف لما خر له أبواه وإخوته سجدا كما نقول يا نبي يوسف sí bàbá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n forí balẹ̀ fún. قال هذا تأويل رؤياي من قبل ní eléyìí ni àtúbọ̀tán aláàmì tí mo lálànà àbí kọjá aláàárọ̀ bí akọ olúwa mi ti mú wá sẹ̀ ó ti mú wá sódodo. wọ́n ní wàhálà wòkú yáyà lẹ́yìnnahu kọ́lá dálíkà báda ń sájàdù la. sòwòtọ́ a jẹ́ pé aláàtí mo rẹ̀ ni àbí ó ti ṣẹlẹ̀. ó sọ eléyìí nígbà tí wọ́n forí balẹ̀ fún un omitaaru fi tọ́lá bí ẹ̀kọ́ ọdún àìṣà àpẹẹrẹ tawil níbi request ọ̀nàrà àṣà oníkà nàbí yukthiru an yaqula fi ruku'i wa sujudi ba'da an unzila alayhi qawlu ta'ala idha ja'a nasrullahi wal fath nàbí lọ́pọ̀lọpọ̀ tó bá rúkú àbí tó bá sojú lẹ́yìn pàtó náà bá sọ idha ja'a kalẹ̀ fún yukthiru an yaqula fi ruku'i wa sujudi sọ pé subhanaka allahumma rabbina wa bihamdika allahumma سبحانك اللهم ربنا ربنا وبحمدك اللهم اغفر لنا لمن صرفوك يتعور القرآن للذين تمع القرآن إن في سيسين يسوي ثم إن دم بعض في فساد بحمد ربك واستغفره يتعور القرآن أي يعمل به فيكون شيء يقول القرآن والمعنى الثالث التأويل صرف اللفظ عن ظاهره ثم لك تفضل تأويل وعن بكين يكبي ثم قال لازم به وهذا أنه ينقسم إلى محمود ومذموم الذي هناك اسمه يتودع تتودع فإن دل عليه دليل تابع تمورك كل ويري كذا هو محمود يتودع دانية ويكون من الكسر الأول يجب يدون يكون على قول هو السير تتم تفسير وإن لم يدل عليه دليل فهو مذموم تابع ريري تمتع تيه ìtúkùtù آه، ويكون من باب التحريف يلاك التحريف وليس من باب التأويل يعني التأويل وهذا الثاني والذي درج عليه أهل التعريف في صفات الله عز وجل إليك تعصي أني أهل التحريف لمن لنبع ورقات ولنبع مثال قوله تعالى الرحمن العرش استوى وبعطنا بعصر وليه أن يلوب الرحمن على العرش استوى وإلي الدوب وصول العرس ظاهر الذي أن الله تعالى استوى على العرش إن ظهر النور يعني يقول الله بس إلي الدوب وصول العرس استقر عليه هو لوليه وعلى عليه وكيل هو فإذا قال قائل المعنى استوى استولى على العرش ترجع بقى تقول ثم استوى نقول يعني استولى و ورغبوا على العرش ورغبوا ṣé ẹnìkan bá dùn ní tó fi láti wá ràgà ẹ̀gbọ́n kí ẹ̀rọ àti ẹ̀gbọ́n tó kí ẹ̀rọ àgà bó nǹkan pé kìíní báyìí pé ní ìbìlẹ̀ yẹn sùn kẹ́nìkan mọ̀ dìbẹ̀ so ta ni bọ́lọ̀ ń du àlárùs táàfù wa sọ pé ìtumọ̀ ní ìstáwùlà so wọ́n ní ìpè táwọn eh, mọ̀ àtàzìlà tá a máa tù sí nìyẹn wọ́n ní ìstáwùlà àlárùs. فنقول هذا التأويل عندك ثم استوى توبة تسي استوى لأنك صرا لوضع أنظري أتي ثم قولي انتهسي لكن هذا تعريف في الحقيقة ونلدل إليه جنجري تكتب لأنه ما دل عليه الدليل وسالك تقول يا رب بس استولى استوى وسالك تقول إن ثم استولى نو إليه جنجري سو وني لأنه ما دل عليه دليل بل دليل على خلاف كما سيأتي إن شاء الله يعني وطاقوا غني كاكو استوى استولى وما قالوا تعالى أتى أمر الله فلا تستعجلوا ولا أني أعسي ولا أمودي إيه برضو كان جو سوكو دي فمعنى أتى أمر الله أي سيأتي أمر الله يعني بي أعسي ولا بما دي أتى سنة بي أتى في لما دي أبي قولي سو إن دوهن نو لابد pé ata amúrùbá àṣẹ ọlọ́run ti dé àfáwa ni pé ìtumọ̀ ẹni pé sàyà àti amúrùbá àṣẹ ọlọ́run bóde ni fàárà mọ̀kọ́lì fún ìdọ́ ìlọ ọlọ́run sọ pé ata ó ti dé àwa ní ìtumọ̀ ẹni pé yóò dé ẹ̀rí pé tó hàn ni pé ìtumọ̀ ẹ ti yàtọ̀ ó ti yàtọ̀ sí nǹkan tí ó wà bẹ́ẹ̀ fàárà mọ̀kọ́lì ìdọ́ ìlọ lákìn àlẹ́ ìdèlè ṣùgbọ́n ẹ̀rí bí ìtumọ̀ ta tó pé yóò dé ni ọkọlùhù fàlàtà stàjìlù ọ̀rọ̀ tó wà wájú ẹ̀ náà ni torí ẹ̀ ẹ̀ mọ̀ kànjú sọ pé kò dé tọ́yà pọ́ ti dé ni ọlọ́run ò lè sọ pé ẹ má sọ pé ẹ má kánjú ìsìnàjà lè pé kéèyàn sọ pé kéèyàn kó tètè ṣẹlẹ̀ so ààrẹ rí nínú lábú nínú júmùlà yẹn gangan wípé àtàyẹn bìmánà yáàtì kò tí ì bá ṣe pé yáàtì ló túmọ̀ sí ní ọlọ́run ò lè sọ pé fàlàtà sàájì ló ń bá ti dé sars sọ pé má dé mọ́ ni n tí ò tí ì dé ni wọ́n sọ pé àwọn kánjú táwọn lè yàn kánjú èèyàn ti lóló tẹ́lẹ̀ ẹ̀ wá ní àkíní sọ tó lówó à owó ti dé kò sí àìkánjú mọ́ ṣùgbọ́n kò tí ì lówó lọ́wọ́ ń dààmú àwọn kánjú ò sáré pọ̀ wàhákàtà. ọ̀dọ́kọ̀lù tààdá fáyidá kọ́rọ̀ tẹlifùrán gẹ́gẹ́ ọ̀rọ̀ mọ̀tọ́rọ̀ bá sọ pé fáyidá kọ́rọ̀ tẹlifùrán nígbà tó bá ti ka kùrán nìtàn ẹgbẹ́ dá túmọ̀ sí àtà ó ti ka ó ní fasáyìn bìlà yà wá sọ ọlọ́run ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ sígbà tí ẹ bá ka Kùránì tẹ̀lé tó máa wá sọ ọlọ́run bá ní sọ adé pé fáyidá kọ́ra tẹ̀lé Kùránì ìtumọ̀ ní fáyidá àrọ́tà àǹtakàrà Kùránì tó bá fẹ́ ka Kùránì. أي إذا أردت أن تقرأ ليس المعنى إذا أكملت القراءة قل أعوذ بالله من كيس ثم يقول بقى قرآن ما تقول أعوذ بالله عجلة يعني أي قرآن لا يعني ما سيعوذ ثم أنا بيجي أي قرآن ما سيعوذ كتب قرآن يتكلم أعوذ بالله من الشيطان الرجيم لأننا علمنا من السنة أن النبي عليه الصلاة والسلام إذا لا يقرأ استعاذ بالله من الشيطان الرجيم وأقام أن السنة كتان في القرآن يقف استعاذة كتوك القرآن إذا إذا قرأت القرآن فاستعين بالله طبعا بصنا إذا قرأت نبغى تفهم كاري جمالة وتأري كنت شوية تعويل يه أو يا باسي ظهر لفظ أبي سبحان ريري تابي سقي جمالة يا تشوسي يا طبعا يعني تعويل أتي تحريف يعني تحريف ولاري ثم تعويل ديكي نيو سو يعني لا لا إذا أكمل القراءة فالتعويل الصحيح يجب أن تبقى القرآن لكي توسي هذا توري كاتو إذا قرأت القرآن أن نبغى تبغى القرآن من يتمنى يسوي لسه لي أبي توري باردي تتمنى كذلك قول أنس بن مالك كان بي إذا دخل الخلاء يقول أنس بن مالك يقول كذا نبي بقى الخلاء قال أعوذ بالله أعوذ بالله من الخبث والخبائث هو صلى الله بقول بي الخبث أما قا الجنة اما كويس والخبائث اما كون فمعنى سمعي يعني ربي إذا دخل تباتي تبا ولي إذا أراد أن يدخل إذن ما كتبا ولي يعني كيبا تبا في ولي إذن كيبا ولي نقطة ما سيسي عادة أبي لأن أكرا الله لا يليك داخل المكان تريك ولا تقع ما نسي نجي الله با إنه أي ليك أبي حملنا قوله إني دافوا مورطان بذلك إذا دخل أي إذا أراد أن يدخل nígbà tó bá fẹ́ wọlé àti nígbà tó bá wọlé tán هذا التأويل الذي دل عليه دليل صحيح ولا يعدو أن يكون تفسيرا wọ́n torí ìtumọ̀ ká fún ọ̀rọ̀ yìí wọ́n ní ìtọ́lẹ̀ pẹ̀lú ẹ̀dùn lẹ́sẹ̀lẹ̀ láyàdó àyàkúnná tẹ̀síra kò lè làkó nìkan àdìpẹ́tẹ̀ síru ìdá dákàlà àlàkàlà tó bá wọ ilé ẹ̀gbìn tó bá fẹ́ wọ̀. لا تصيب الله وصحبه وسلم تسليما كثيرا